Ẹ kú òwúrọ̀ ńbẹ̀ yin ọ̀rẹ́ mi. Ẹ jí bí? Ehn, mo nígbàgbọ́ wípé ayọ̀ àti àlàáfíà, òun náà ni mo bá ẹ̀yin àti àwọn ìdílé yín. Ẹ máa kú ọjọ́ mẹ́ta. Ehn, báwo ni ọ̀sẹ̀ yín tí ó kọjá lọ? Mo lérò wípé gbogbo wa náà ló gbádùn àánú, ojú rere àti oore ọ̀fẹ́ Ọlọ́run elédùmarè nínú rẹ̀. Mo kì í kàbọ̀ sí ọjọ́ ìsinmi titi òní. Bẹ́ẹ̀ náà sì ni mo kì í kàbọ̀ sí orí ètò review èmi ọ̀rẹ́ àti olùgbàlejò yín ló ń sọ̀rọ̀ Esther sì ni orúkọ mi bàbá wa àti ọlọ́run wa ní orúkọ Jésù Kristi àwa mà tún ti padà dé o láti dá gbogbo ọpẹ́ ìyìn ọlá ògo ipá àti agbára padà fún orúkọ mímọ́ rẹ̀ nítorí wípé ìwọ nìkan ni ó tó láti gbà á bàbá mímọ́ jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ àti ìyìn wa Eh, àdúpẹ́ fún ọ̀sẹ̀ wa tí a lò tán. Kódà gbogbo ìdojúkọ, ìtaláyà àti ìpèníjà inú rẹ̀, òun náà ni a kúkú dúpẹ́ fún. Nítorí pé ju gbogbo rẹ̀ lọ, ó fi májẹ̀mú àánú ńlá rẹ̀, ó fi bá wa ṣe. Àti òtítọ́, òdodo rẹ̀, ó fi bá wa lò nínú ọ̀sẹ̀ ọ̀hún. Ó sì mú wa padà sí iwájú rẹ̀. Pẹ̀lú orin ọpẹ́ lẹ́nu wa àti ẹ̀rí ayọ̀. Baba mímọ́ jọ̀wọ́ tẹ́wọ́ gba ọpẹ́ àti ìyìn wa. Ẹ èmi àti àwọn ọ̀rẹ́ mi ti dé síwájú rẹ lówùúrọ̀ yìí láti kẹ́kọ̀ọ́ papọ̀ ní ẹsẹ̀ àgbélébú nípa ṣíṣe àṣàrò láti inú ọ̀rọ̀ rẹ̀. Ẹ̀mí mímọ́ ìwọ ni a pè sọ̀kalẹ̀ sí àárín wa láti jẹ alága. Ẹ kí o fún wa ní ọkàn ìmọ̀ye, ohun oore ọ̀fẹ́ láti mú ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ lò nínú ìrìnàjò ayé àti ìgbàgbọ́ wa. Ṣùgbọ́n bí a ti ń wọ inú ọ̀rọ̀ Ọlọ́run lọ, ni mo fi ẹ̀jẹ̀ Jésù Kristi bomirin gbogbo etí ọkàn tàbí ayé tí ó ń gbọ́ mi, tí ó ń bá wa kọ́ ẹ̀kọ́ yìí papọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Lẹ́yìn ẹ̀kọ́ titi òní, baba, jẹ́ kí àwa kí ó lè padà dá gbogbo ògo padà fún orúkọ mímọ́ rẹ̀. Báyìí ni a gba àdúrà náà. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Mo kí ọ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mi sí orí ètò fún ti ọ̀sẹ̀ yìí. Bẹ́ẹ̀ náà sì ni mo tún rántí kí gbogbo wa wípé a kú ìmúrasílẹ̀ ọdún Kérésìmesì, a sì kú ìpalẹ̀mọ́ àti bọ́ sínú ọdún titun. Gbogbo rẹ̀ ni yóò bá wa láyọ̀ ní orúkọ Jésù. Àmín. Àkórí ẹ̀kọ́ wa tí a ó fi máa gbára wa níyànjú àti ìmúra wa lọ́kànlé Lówùrọ̀ yìí ni mo pè ní ìtílé bọ́ sílé. Bí ó bá sì wọ́ o lè pè é ní àtílé bọ́ sílé, apá kìíní. Ìtílé bọ́ sílé ṣùgbọ́n bí ó bá wù ọ́, o lè pè é ní àtílé bọ́ sí ilé, apá kìíní. Hmm. Mo lérò mo sì nígbàgbọ́ wípé ọ̀pọ̀ nínú wa yóò mọ àwọn wàhálà tí ó wà nínú àǹtí lẹ́kan bọ́ sí òmíràn àbí bóyá kí n sì sọ wípé ẹnikẹ́ni tí ó ti ilé kan bọ́ sí òmíràn ìpínlẹ̀ agbègbè tàbí orílẹ̀-èdè kan bọ́ sí òmíràn yóò níran tàbí lóye ohun tí à ń sọ̀rọ̀ nípa yìí kódà iṣẹ́ ńlá ẹrù dídì, ẹrù kíkó, ìṣọ́ra ní gbígbé àwọn ohun ìní ẹlẹgẹ́ àti àyọkúrò àwọn ohun tí ó lè má fi bẹ́ẹ̀ wúlò lọ títí. Gbogbo èyí jẹ́ iṣẹ́ tí ò sì jẹ́ kí ó rẹra lẹ́yìn wá rẹ̀. Ṣùgbọ́n ṣe o ti ṣe àkíyèsí rí ọ̀rẹ́ mi pé nínú ìpalẹ̀mọ́ àtilébọ́sílẹ̀ yìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò tí a ti ní lọ́jọ́ tó ti pẹ́ ni a kì í sábà fẹ́ pínyà pẹ̀lú bí a bá gbà wá láàyè rẹ̀. Wó kódà, àwọn aládùúgbò tí wọ́n ti ń jẹbí lọ àti àwọn ọ̀rẹ́ wa ní agbègbè yìí kì í wù wá ká fi àwọn wọ̀nyí náà sílẹ̀. Èyí sì mú mi rántí ìgbà ìkẹyìn tí mo ti ilé kan bọ́ sí òmíràn, tí í ṣe ọdún mọ́kànlá lọ pé báyìí. Bẹ́ẹ̀ni, yóò pé ọdún mọ́kànlá ní oṣù kejì ọdún tí ó ń bọ̀. Wò ó, inú oyún àbí ọmọ mi ni mo wà lọ́dún náà lọ́hùn. Ni àkókò tí a bẹ̀rẹ̀ sí ní palẹ̀mọ́, ó ń gbé mi nínú, ọkàn mi sì kún fún ayọ̀ wípé Mò ń lọ sí ilé tí ó rẹwà ju ibi tí a ti fẹ́ kúrò lọ láti bí ìkókó náà sí. Ṣùgbọ́n ní ìgbà tí ọjọ́ náà dé láti kó gbogbo ẹrù wa, mi ò títọ́ bẹ̀ ṣẹ̀yẹ mi o, tí ojú mi sì wálẹ̀ tó tún wá ríran kedere torí wípé mo ní láti pínyà pẹ̀lú oríṣiríṣi àwọn ohun tí mo fẹ́ràn àti àwọn ìṣeré àwọn ọmọ mi méjì àkọ́kọ́ fún àpọ̀jù ẹrú, tí èyí sì jẹ́ kí n pinnu mú àwọn ohun tí ó ṣe pàtàkì jù lọ sí mi bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ẹrù tó kù wọ̀nyí kì í kúkú ṣe wípé wọn kò ṣe pàtàkì. Lónìí àti ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ tí ṣe ọjọ́ Kérésìmesì ni a ó máa wo àwọn èèyàn ńlá méjì gbòógì kan láti inú bíbélì tí wọ́n ní láti ti ìlú kan bọ́ sí òmíràn tí ìgbésẹ̀ wọn yìí sì jẹ́ ohun ńlá tí ó tún ṣe pàtàkì pẹ̀lú. Lónìí, a ó kà láti Genesis láti wo ẹni àkọ́kọ́ tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Tí ó bá rí bẹ́ẹ̀ ńkọ́, ọ̀rẹ́ mi, jọ̀wọ́ bá mi kálọ sí inú ìwé Jẹ́nẹ́sísì orí ìkejìlá ibẹ̀ sì ni a ó ti ka ẹsẹ̀ ìkíní a ó lọ sí ẹsẹ̀ ìkẹrin a ó kà á lọ sí ìkẹfà a ó sì wá ka ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn wo n ó máa sọ ibi tí a ó jọ kà bí a ti ń ka ọ̀rọ̀ Ọlọ́run lọ Genesis chapter twelve verse one from verse four to six verses eight and nine.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 ká lọ báyìí sí ẹsẹ̀ ìkẹrin ká sì ká lọ sí ẹsẹ̀ ìkẹfà bẹ́ẹ̀ lé Ábúráhámù lọ bí Olúwa ti sọ fún un Lọ́ọ̀tì sì bá a lọ Ábúráhámù sì jẹ́ ẹni àrùndínlọ́gọ́rin ọdún nígbà tí ó jáde ní Harani Ábúráhámù sì mú Sáráì aya rẹ̀ àti Lọ́ọ̀tì ọmọ arákùnrin rẹ̀ àti gbogbo ìní wọn tí wọ́n kó jọ ènìyàn gbogbo tí wọ́n ní ní Harani wọ́n sì jáde láti lọ sí ilẹ̀ Kenani ní ilẹ̀ Kenani ni wọ́n sì wá sí. Abrahamu sì la ilẹ̀ náà kọjá lọ sí ibi tí à ń pè ní Ṣekemu sí igbó More àwọn ará Kenani sì wà ní ilẹ̀ náà ní ìgbà náà. Ní báyìí ká ka ẹsẹ̀ ìkẹjọ àti ìkẹsàn-án tí òun kà báyìí wípé ó sì ṣí kúrò níbẹ̀ lọ sí orí òkè kan ní ìhà ìlà oòrùn bẹ́tẹ́lì ó sì pa àgọ́ rẹ̀ bẹ́tẹ́lì ní ìwọ̀ oòrùn àti Ai ní ìlà oòrùn ó sì tẹ́ pẹpẹ kan níbẹ̀ fún olúwa ó sì ké pe orúkọ olúwa ẹsẹ̀ ìkẹsàn-án níbi tí a ó ti dánu dúró kábàáyé wípé Ábúráhámù sì ń rìn lọ ó ń lọ sí ìhà gúúsù síbẹ̀ jẹ́ kí Ọlọ́run kí ó bùkún àjọkà yóò sì jẹ́ pé ìwọ fi etí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ náà tí a kà. Àmín. Ábúrámù òun Sáráì aya rẹ̀ ní láti fi ohun gbogbo tí wọ́n ti mọ̀ tàbí tí ó ti mọ́ wọn lára sílẹ̀ láti kọrí sí ibi àìmọ̀. Wọ́n mi, mo sì fẹ́ jẹ́ kí o rántí ohun kan yìí pé. Àwọn lọ́kọláya yìí ti dàgbà nígbà tí wọ́n ti ìlú kan bọ́ sí òmíràn, léyìí tí kò lè jẹ́ kí ó sábà rọrùn. Ṣùgbọ́n o, wọ́n gbẹ́kẹ̀ wọn lé Ọlọ́run, wọ́n sì gbéra ìrìn kí ìrìnàjò wọn yìí lè jẹ́ àǹfààní fún àwọn ìran tó ń bọ̀. Èyí tí èmi ìrẹ náà pẹ̀lú. Hmm wọ́n ti fẹsẹ̀ múlẹ̀ ní Harani àbí ọ̀rẹ́ mi kí ni ìwọ náà rò ti eléyìí ibi tí wọ́n ti gbé fún ọdún márùndínláàádọ́rin àti ọdún márùndínlọ́gọ́rin àà èwo ló tún wá kù mọ́ ọdún yìí pọ̀ kódà ó tó gbogbo ìgbésí ayé tí ẹlòmíràn yóò lò nínú ayé yìí ṣùgbọ́n wọ́n ṣe ìgbọràn sí Ọlọ́run wọ́n sì mú ọ̀nà wọn pọ̀ ní ìrìnàjò lọ sí ìlú tí wọn kò mọ̀ tí wọn kò dé rí. <laughs> Ọ̀rẹ́ mi, wo òtítọ́ ni pé Ọlọ́run ti pe ìwọ àti èmi láti rin ìrìnàjò kúrò nínú òkùnkùn bọ́ sínú ìmọ́lẹ̀ àgbà ìyanu rẹ̀ láti fi ipò wa sílẹ̀ gẹ́gẹ́ bí ẹrú ẹ̀ṣẹ̀ lọ sí òmìnira láti ní ogún rere, láti jẹ́ àjùmọ̀jògún pẹ̀lú Jésù Kristi. Ẹ̀ ǹjẹ́ o ti gbọ́ tirẹ̀ síbẹ̀ báyìí? Wò ó, àkókò Kérésìmesì yìí jẹ́ àkókò láti ronú nípa rẹ̀ kí o sì jẹ́ kí ìyàtọ̀ dé bá ayẹyẹ ọdún Kérésìmesì rẹ ní àkókò yìí àti láti ọdún yìí lọ. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá padà láti dúpẹ́ lọ́wọ́ rẹ fún agbára ọ̀rọ̀ rẹ tí o tún fi bọ́ wa l'òwúrọ̀ yìí. Ògo ni fún orúkọ mímọ́ rẹ lókè ọ̀run. Gba ọpẹ́ àti ìyìn wa. Àwa gbà ládùrá l'òwúrọ̀ yìí wípé jẹ́ kí gbogbo ìwà, èrò àti ìṣe wa ní àkókò ọdún Kérésìmesì yìí fi Kristi hàn láti ayé wa sí ènìyàn gbogbo kí ó sì fa àwọn aláìgbàgbọ́ nínú Jésù Olúwa mọ́ra sọ́dọ̀ rẹ̀ fún ìgbàlá ọkàn wọn. ẹ bí àwa ti wá ń lọ nínú ọ̀sẹ̀ wa títún ní ṣíṣe pọ̀pọ̀ ṣìnṣìn èyí tí ó lọ sí ọdún kérésìmesì ní ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ọjọ́ ìsinmi ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ó ní á dá ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa bò ayé ẹbí ará ọ̀rẹ́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 Àánú àti oore-ọ̀fẹ́ Ọlọ́run alààyè kò ní fi ayé ẹnì kọ̀ọ̀kan wa sílẹ̀. Àmín. Ẹ kò jẹ́ bí ó ti jẹ́, kò jẹ́ bí tí a rí ètò review mọ fún tòní. Jọ̀wọ́ má gbàgbé, tún pàdé mi ní ọjọ́ Kérésìmesì. Ẹ̀ kí a jọ fi ẹ̀kọ́ yìí kan náà, kí a jọ fi ṣe pọ̀pọ̀ ṣinṣin ọdún Kérésìmesì àti ilé bọ́ sílé títí ó wá fi di ọ̀sẹ̀ tí ó ń bọ̀ ń kọ́ ǹjẹ́ kí oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa ìfẹ́ mímọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀ mọ́ kí ó sọ̀kalẹ̀ sí ayé ilé iṣẹ́ tàbí okòwò yín láti máa bá yín gbé láti ìsinsìnyí lọ àti títí láéláé àmín. Ah,